kan ní táìmù táwọn irọ́ rẹ̀ tí wọ́n bá ti ń kú bọ̀tẹ́ wọn fara mọ́ yẹn púpọ̀ nítorí pé ikú ọ̀mọ́rọ̀ anytime ní máa ń ṣe kíni ní máa ń dé. alhuququ almuta'alliqa bitarika àwọn àlùfáà ní tọmọ èèyàn bá ti dákẹ́ nínú ẹbí wa nítorí abẹ́ ṣàlàyé yìí ni pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ò lógún wọn sì máa jà sógún kò sì kán ẹlòmíì kò lè jogún rárá ẹlòmíì ó lè jogún àmọ́ bẹ́ẹ̀ nìkan bá ti ń bẹ lókè rẹ̀ tẹ́nìyẹn bá ti di lọ́wọ́ kò lè jogún yẹn mọ́ lápèjúwe ọmọ ọmọ yẹn lè jogún yẹn ọmọ ọmọ yẹn àmọ́ tí ọmọ yẹn gan bá ti ń bẹ láyé ọmọ ọmọ lè jogún mọ́ torí bàbá rẹ̀ ti di lọ́wọ́ Baba, baba yẹn le jogún yàn kọ́lọ́n kọ́ wọlé agbára rẹ̀ kọ́mọ̀ ṣe látòdìjẹ fún wa ẹ̀wọ̀n tẹ́ ń pè látòdìjẹ ẹ ẹni tá a rò pé ọgbẹ́yìn kọ́lọ́n mọ̀jọ́ ṣáájú fẹ́ni kọ̀ọ̀kan wa bàbá bàbá yẹn lè jogún yàn àmọ́ tí bàbá yẹn bá ti ń bẹ láyé bàbá yẹn ti di baba, baba, ó ti di lọ́wọ́ àwọn àbúrò yàn ó ti ẹ̀gbọ́n wọn lè jogún yàn àmọ́ tí ọmọ ọmọ yàn gan bá ti bẹ láyé àtàwọn bàbá yẹn kò sí tọ́ka àbúrò yẹn mọ́ yẹ́wà rẹ̀ àwọn àbúrò wọn wá yọ gẹ̀ àwọn fẹ́ píngun ẹ̀gbọ́n àwọn ọ̀rẹ́ yìí ni nígbà yìí bá wá píngun ẹ̀gbọ́n yìí àwọn ọmọ rẹ̀ tó fílẹ̀ kí ni wọ́n mọ̀ jẹ́ bí ọba sáwọn ọmọ láyé ẹ̀hẹ́n yọ́sọ̀ wá dé sọ́dọ̀ wọn ẹgbẹ́ òkú yẹn lọ́mọ gbogbo ẹ̀ pátápátá lọ́wọ́ nu tíráìsì tó mọ́sálásí mélòó wọn tó wá ń karú ẹ̀ wáàsí mélòó lẹ́yìn dé tán ti ń ṣerú ẹ̀ ìjókòó sunday mélòó lẹ́rí táwọn yẹn ń ṣerú ẹ̀ wàhálà yìí sì ní tí wọ́n bá ti bẹ́ẹ̀lẹ̀ nínú ẹbí wàhálà tí wọ́n máa rán nù àwọn ẹbí yẹn ó jìyà látara pé wọn lọ́lẹ̀ béèrè lọ́wọ́ àwọn àfa ìpè bó lọ́lọ́run ṣe ní kákùnrin bẹ́ẹ̀ làwọn àfa táwọn náà tí wọ́n kàn gbowó lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ṣàlàyé tó wà nínú àwọn náà rojọ́ lọ́dọ̀ ọlọ́ ọlọ́run fi ní wàhálà ní sàlánà lẹ́dínà òrìṣà ilé àwọn tá a ránṣẹ́ oyè á bi wọn léèrè àwọn tá a rán ni sí ipe ṣé wọ́n jíṣẹ́ fún yín ọ̀lànàṣà alánàlẹ́ mùsùlùmí àwọn òjíṣẹ́ náà á bi àwọn náà léèrè. إذا مات الإنسان وترك مالا فإن هذا المال تركة téèyàn bá ti jáde láyé owó tá a bá fi lẹ̀ yìí owó yìí wọ́n ní òun náà ni wọ́n ń pè ní ogún alákọ̀ọ́kọ́ takalifu tajihiz almayit wọ́n ní kó di pé a gbin ogún yìí a kọ́kọ́ mú nínú dúkìá yẹn ní tá a fi bò láṣìírí a fẹ́ gbé wálé láti hospital ni o a fẹ́ raṣọ fún ni o a fẹ́ gbẹ́lẹ̀ fún ni o kì í sọ̀rọ̀ yàn lérí àwa àlùmọ̀ nínú dúkìá rẹ̀ láti mú tí ọba wa ní ni àwa àlùmọ̀ àwa bò láṣìírí wọ́n ní kò sì ní sí iná àpá ń bẹ̀ kí n lọ lè ra pósí two hundred and fifty thousand ẹ̀sìn kò náà àwọn ẹbí kó fi jẹ́yàn igi tí ń lọ lè jẹrà nínú sáré bàbá máa ṣàlàyé gbogbo ń tàwọn yìí mùsùlùmí gan máa sọ fún wọn pé tó kásikẹ́ẹ̀tì five hundred thousand ní kẹlò fóun kan lè mọ̀ pọ́ dáa fóun dọ́rùn nítorí àrínà mọ́ ní tí kẹfìrí bá ti ń ṣe báyìí àwọn náà máa ṣe lọ àwọn fáwọn ní kẹ́nìkan máa rárá kóra òun kẹ́ máa ṣe owó ló fóun torí àwọn tí ó dogun wà ń lẹ̀ o tẹ́ bá ti fi bò láṣìírí tán nínú owó rẹ̀ bò láṣìírí ẹlẹ́ẹ̀kejì àdúyúnú àlùmùtàálẹ́kọ bíi àyìn mìíní àyàn tẹ̀ríkà wọ́n ní gbogbo àwọn gbèsè tí òkú bá jẹ á san àwọn gbèsè yẹn àwọn nǹkan tí wọ́n kó sí lọ́dọ̀ á dà padà á ní sọ pé nígbò tí wọnú dúkìá bàbá wa yẹn ó di pínpín náà nìyẹn wọ́n ní á dà padà àdúyúnú lè múrsálà bíi dhimma àwọn gbèsè tó jẹ́ tọ́lọ́wọ́n ọba bóyá ó fẹ́ lọ hajj ni àbí zakati wọ́wọ́ rẹ̀ àmọ́ ó di ilé zaka yẹn tí kò fi wá pa wọ́n ní gbogbo àwọn gbèsè tó jẹ́ ọlọ́run yẹn àbọ̀ jẹ́ ọlọ́run ọba ní gbèsè àwẹ̀ wọ́n ní ayọ̀ àwọn gbèsè yìí ayọ̀ kò nínú dúkìá rẹ̀ nítorí pé ẹ lè máa pín dúkìá kókò ó sì jẹ gbèsè lẹ́yìn náà tanfitul wasiyya àwọn sàárà tó fẹ́ ṣe tá à ń pè ní endowment àbí ẹ̀bùn tó fẹ́ bùn àwọn èèyàn ó lè lọ́mọ kan tó bá jìyà tó bá ṣiṣẹ́ tó bá wù pé ọmọ yóò lẹ́tọ̀ọ́ sógún àmọ́ ọmọ yìí èmi àti ẹ̀là jẹun káàkiri òun ni mo ń gbowó lọ́wọ́ tá a bá náà lè rajà ọmọ yìí ní mójútó kọ́ńpìnì ẹ̀hẹ̀ ó lè kọ̀ kankan lẹ̀ fún pípé ẹ fún ní one point five nínú ọ̀rẹ́ mílíọ̀n yẹn torí pé èmi àti ẹ̀là jọ ṣe wàhálà lérí ogún tẹ́fẹ́ sí kínní tẹ́fẹ́ pín yẹn àbí wọ́n fẹ́ ṣiṣẹ́ rẹ̀ kan láwọn yìí tá a ti sọ síwájú nínú àwọn ṣẹ́ rẹ̀ téèyàn máa ń fowó ṣe tí ládàá rẹ̀ wọ́n máa bá yàn bóyá ká gbẹ́ bọ́ọ̀hù àbí ká kọ́ mọ́ṣáláṣí àbí kí a kọ́ classroom fáwọn ọmọ àbí ká tẹ̀ tíra ní gbogbo àwọn eléyìí a yọ sàárà náà kúrò níbi ogun tá a fẹ́ ṣe kínní tá a fẹ́ pín májẹ̀mú tiẹ̀ ní kọ́mọ́ ju ìdá kan nínú mẹ́ta lọ tó bá ti ju ìdá kan nínú mẹ́ta lọ à nílò mọ́ nítorí pé àwọn tí ó jogún àwọn ọmọ àti bàbá àtìyá wọn ò lè máa sọ́fà ká máa wá sí sàrà sí ìta kán jogún yẹn ó ṣe pàtàkì ju sàrà lọ wọn ní kò gbọdọ̀ ju one third lọ nínú sàrà tàbá kọ́lẹ̀ sàrà là máa ń kọ́lẹ̀ ni wọ́n máa ń pè ń wíìlì gbèsè tá jẹ là máa ń kọ́lẹ̀ ni wọ́n ń pè ń wíìlì gbèsè táwọn èèyàn bá jẹ àwa náà làwọn máa ń kọ́lẹ̀ ni wọ́n ń pè ní will ẹ̀yọ́ màá yá mi ibi dúkìá wa bá wà á kọ́lẹ̀ ni wọ́n ń pè ní will ìdẹ́gbẹ̀ will ní Islam ni but an western will òyìnbó will jama ẹ mọ táwọn ń pè bẹ́ẹ̀ pín ogún rẹ kó o tó jáde láyé fúnra rẹ kó o sì fún kálukú lẹ́tọ̀ọ́ tiẹ̀ ọmọ àtìyàwó àti bàbá àtìyá àtẹ̀bí kọ́ wa gbé lé lọ́ọ̀yà lọ́wọ́ kí lọ́ọ̀yà wa bá ọ tọ́jú ẹ̀ níjọ ọba wa kú lọ́yà wa yọ pẹ̀lú àwọn bàbá sìnkú àwọn ẹ̀gbọ́n àwọn tó kù nínú ẹbí wọ́n wá jókòólẹ̀ wọ́n wá gbé wíìlì jáde wọ́n máa pétọ̀ èló ló ní á fún Ibrahim ah wọ́n ní ten thousand tiẹ̀ èló wọn ní ká fún Fatima wọ́n ní fifty thousand tiẹ̀ èló wọn ní á fún yami wọ́n ní ìyá fún ní hundred thousand èló wọn ní á fún bàbá wọ́n ní fifteen thousand òkú òní sùn lọ́rùn kò sọ́gbọ́n tó fẹ́ dẹ́ tó fi sùn àwọn máa pè tó kí mo wá ṣe fún wọn tí wọ́n fi wá fèmí ní ilé láǹbẹ́ tí wọ́n wá fún ẹ̀gbọ́n mi ní ilé tó wà ní Victoria Island ẹ̀mọ̀ kí bẹ́ẹ̀ bá ta létí bẹ́ẹ̀ ni five hundred million ọ wá gbé ilé tọ́jẹ́ pé ó kọ̀ wọ́ọ̀tù three million ní inú kòyé ń bí ogun ti bẹ̀rẹ̀ jama àwọn àfáàní ọ̀dà ìgbà tí ó pin náà ó pín ti kálukú náà déédéé déédéé ló pín ẹ̀sìn òsì ní á pín déédéé ó ní tí ìyàwó gbà ó ní tí bàbá ó gbà ó ní tọmọ ó gbà kọ́dà àwọn obìnrin nǹkan méjì nǹkan tá a fọbìnrin méjì ni wọ́n ní ká fọkùnrin ẹ̀yọ̀ kan nínú sẹ̀ríà Islam ọwọ́ apin bí sẹ̀ríà ṣe sọ ọ́ lóòótọ́ wọ́n ní kò ní sùn lọ́rùn nítorí àìpingun ara ẹni kalẹ̀ anábìnrin láwàásù yẹtọ̀ lil waris ẹni tí yóò jogún àìpíngún kalẹ̀ fún ọ̀dà ó tún wá pin bí sẹ̀rí àṣefẹ́ gan jẹ́mọ́ ní tí wọ́n ní ká fún bàbá ló fún wọ́n ní ká fún ìyá ló fún àwọn ọmọ ló fún wọn wọ́n ní kò ní sùn lọ́rùn náà nítorí pé ọlọ́run ọba aláwò fi ìpín ogún sọ́wọ́ ẹni tó ní ogún ọlọ́run gan lọ́ handle ẹ̀ wọ́n ní òun ò sì lè ìpíngún yìí àfi tí a bá rí i pé òkú yẹn ti kú pátápátá tó kú tán làwa pe àwọn àfáà sunna àwọn àfáà sunna là á pè àwọn ni wọ́n wà pín ogún yìí bó ṣe yẹ kí wọ́n ṣe kíni tí wọ́n pín wọ́n gbé tíra kalẹ̀ wọ́n sì máa kà á ìpè tọ̀ lápèjúwe sista Latifa sista Zainab ah, ọlọ́run ọba fún yín ní twenty thousand Uh, broda Ibrahim ọlọ́run ọba fún àwọn ní forty thousand nígbà tí rí i pé ọlọ́run lọ sọ ṣé ní twenty tó alhamdulillah nítorí pé táwọn bá fóbìnrin méjìlá máa fún ọkùnrin kan ṣẹ́rọ́bìnrin yẹn bóun bá ti jogún tán lọ́dọ̀ bàbá rẹ̀ náà lè jogún lọ́dọ̀ ọkọ rẹ̀ ọkùnrin tiẹ̀ bùkátà tiẹ̀ nínú lẹ́nìí ju òun ni ó dìlé mú òun ni ó máa tọ́jú lé òun ni gbogbo àwọn responsibility ṣe ó ṣe kíni ni ó wà lọ́rùn rẹ̀ bọ́ọ̀lù ń ṣe pinnu ẹ fún ìyá ní ìdákanu mẹ́fà ẹ fún bàbá ní ìdákanu mẹ́rin ẹ fún ìyàwó ní ìdajì nígbà míì nígbà míì ìdákanu mẹ́rin wọ́n fún ìyàwó á padà gbé gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn wá lèyìn ò ṣe ní ayé rẹ̀ gbéyàn ìsinmi téèyàn fẹ́ sinmi lọ́rùn ilé ayé bí lèyìn ti ṣe kínní lèyí ti plan yìí tí wọ́n bá fi lè pín nípìn tọ́lọ́hún ọba ogun ọ̀sẹ̀lẹ̀ láàrin wọn ọlọ́run sì máa bínú sí wọn yóò sì máa bínú sóko ọ̀run nítorí ọlọ́run ò lè gbé lànà kalẹ̀ òun lọ́dá yín òun ńlá lọ́dún yín káwa tá n bẹ nílé tẹ́nẹ́ǹtì káwa ni tọ́wọ́ wà láàmà sí kò pọ́síbù àwọn afẹ́ǹsì là á jì í pé ẹ má sùn ẹ má sùn ẹ̀yin lẹ́ẹ̀ makiní yẹ̀yin ni ẹ ṣàlàyé fún wa àwọn òkèw àfáà mi lọ́wọ́ ara yìí gbogbo nídìí bẹ́ẹ̀ jẹ̀mọ́ a máa tẹ̀síwájú pẹ̀lú ìyọ̀ǹda títí ọlọ́run ọba wa lẹ́yìn ìgbà tá a bá ti yọ àwọn sàárà tán ọlọ́run ní mímbá di wasiyatin yusibiya awdain kẹ́ẹ̀ tó pínkún ẹ̀yọ sàárà o àwọn àkọọ́lẹ̀ ẹ̀ ti yọ gbèsè lẹ́yìn náà láṣẹ wa pín fún àwọn tó yẹ kí a pín fún ibi tá a ti bẹ̀rẹ̀ lọ́la ni pé àwọn wo ni wọn ò ní jogún kò sọ́gbọ́n tó fẹ́ dá àní fún bọ́ba wa gbọ́ ogún yẹn ní túláàsì yín lè rojú ọlọ́dọ̀ ṣẹ̀rẹ́ ò fún wọn lógún bóyá látara ipò tí wọ́n wà àbí látara iṣẹ́ tí wọ́n ṣe ẹ̀yìn lásán wa bọ́ sí àwọn tí wọ́n ń jogún eléyìí kì í ṣe pé bóyá lẹ́kítọ̀ ìdẹ́rùbà kéèyàn kọ wíìlì kalẹ̀ jama èèyàn ò pé kó kú básùkò bá ti tó kó sì máa wá bẹ̀rù pé à ah, èmi ni kí n wá ra sáyẹ́sì bùkù sílé kí n máa wá kọ nǹkan kalẹ̀ oyé kọ́ ọmọ wá bẹ̀rù ni bọ́lá wọn bá ní lẹ́yìn ìbẹ̀rù rẹ lẹ́yìn ìṣẹ́jú méjì náà ló kù tọ́ lọ kò sẹ́ni tí ò di lọ. àmọ́ ìkọ̀ nǹkan lẹ̀ ì máa hẹ́pù yàn ì máa hẹ́pù àwọn ọmọ ì máa hẹ́pù àwọn ẹbí ì sì máa hẹ́pù àwọn ọ̀rẹ́ tẹ́jọ́ da nǹkan papọ̀ nígbà wọn bá wá dákẹ́ǹsì tí ọ̀rẹ́ rẹ sì ní ten million lọ́rùn rẹ tẹ́nìkan ò sì mọ̀ tó wá yọṣẹ́ bíi pé lẹ́yìn ìgbà wọn ṣe jàǹdàṣà tán pé ọ̀rẹ́ ọjẹ́ mi ten million tí gbogbo ẹbí wa wò pé ten kí n pé ten million níbo ló ti wá rí yẹn ní tí wọ́n lè fi làjà láàrin òun náà ni pé kí wọ́n wọlé kí wọ́n sì mú wíìlì jáde kó sì jẹ́ pé ọ̀rẹ́ yẹn ti ṣe kí ni o ti kọ́ lẹ̀ mọ́mọ́ sọ pé kí la fẹ́ kọ́ńsì kí la fẹ́ kọ́ńsì sẹ́mi àti ẹ̀sẹ̀ àṣẹjọ́ wà ní ẹ̀sẹ̀jọ́ wà bó ẹ̀sìn ní kẹ́kọ̀ọ́ nǹkan lẹ̀ òun gbèsè ẹ̀sẹ̀jọ́ wa ni ọmọ pé n tí máa ń ṣẹlẹ̀ ni pé nígbà míì ẹ lè gbàgbé ẹ̀yin méjèèjì tí ó sì ló pọ̀ òyàwó kò sí fi ṣe ká ọ gbàgbé ni bọ̀tà àkọọ́lẹ̀ ò ní gbàgbé nígbà míì máa ń ṣẹlẹ̀ kọjá pé àṣetánì burúkú lọ́fẹ́ sí lọ́wọ́ ronú pé ah ọ̀rẹ́ àwọn ah, owó tí ó wà lákàntì ẹ̀ yóò fẹ́ tó fifty million one million tó wá yàwùn yìí kí ló fẹ́ gbà padà fún gan-an ó bá fòun náà lẹ pẹ̀lú eléyìí ó yẹ kóun ó dìde kò sì mọ situation tó wà jama ọkàn lè deny pé ah, òun ọ̀yáwó lọ́dọ̀ ẹ o bọ́ọ̀dù ọba àbàjẹ́ kọ́bàjẹ́ náà ni òun sì fi wá mi lọ yìí dìde nígbà mi sì ní àlejò tí ì dá ọjọ́ fún yàn ó lè dé lókìkí èyí tá n pè ní kú tó ẹ ẹ àwa wọ wàhálà kámọ́ba ẹ̀sìn Islam ó wà fún peace nígbà tá a wà láyé àtìgbà tá a bá kò láyé nítorí pé ẹni bá kó ogun rẹ̀ kalẹ̀ tẹ́nìkan wá lọ́rùn tí ọkàn kankan lẹ̀ tẹ́ wá sọ àwọn fámìlì ń di eléré bú tí wọn ò rí kankan jẹ mọ́ owó wọn sì ń bẹ́ ń lẹ́yìn àwọn ọmọ wa ní tọ́ àwọn ò fún yín pẹ̀lú mọ́jẹ̀mú káwọn ará kọ́lẹ̀ bó o bá sàkọ́lẹ̀ jẹ́ bó o òṣà ní dáwà lálẹ́ ká tó wá pé gbèsè yìí tọ́ jẹ ọlọ́run tọ́jú pọ́lọ́ nìkan lọ́mọ̀pọ̀ jẹun ẹbí ọmọ àbákọọ́lẹ̀ yìí ló já mà pé ó ṣe kí ni ọjọ́ ọlọ́run ọba wa la abẹ́lẹ́wọ̀n la ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọṣẹ́ ṣàánú wa ọlọ́mọṣẹ́ ṣàánú wa wọ́n sàfún wa lẹ́mìí gúngún àti àlàáfíà kó fún alágbóyè ẹ̀sìn Islam kọ́lọ́n kó ṣe wa lélẹ́rí rẹ̀ kọ́mọdà wa làwọn ilé ayé gbàtà bá ń lọ náà ọlọ́mọdà wa làwọn tabadal kiyama náà ọlọ́mọdà wa làwọn ọlọ́gbàrà ọlọ́run subhanakallahumma wa bihamdik ashadu allah ilaha illa anta. أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته